وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́n ọba gbogbo àwa tí à ń láǹfààní láti gbọ́ ètò àdínà yusrun gbogbo wa ni a kí ní orí ètò yìí ni a ti ń gbìyànjú láti ṣàlàyé n tó ń jẹ́ òdodo ẹ̀sìn wa fún wa kódà kò jẹ́ ìnira láti lè ṣàlàyé rẹ̀ kódà bó bá ṣe pé nǹkan yẹn kò bá àwùjọ mu àwọn èèyàn ò fẹ́ gbọ́ so àmọ́ ìyọnu ọlọ́wọ́n ọba náà ni ètò yìí ni ó ń fọkàn sí pé àwọn wá láti bẹ̀ bákan náà ti ń jẹ́ àgbọ́yé ẹ̀sìn ọlọ́wọ́n ọba gangan òun la fẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ̀ kódà ní tí wọ́n bá rí i pé òun ò tí ì lè ṣe kó sá tiẹ̀ mọ̀ pé ti ń jẹ́ òdodo lélẹ́yìí so àǹfààní ń bẹ níbẹ̀ stage ni ọ̀rọ̀ alámọ̀rí àgbọ́yé àgbọ́yé alámọ̀rí ẹ̀sìn ìpele ni ìpele ni yẹn ni pé ìpele tí yẹn bá ń bọ́ sí lọ́kàn sí kejì ni tí òpin ìgbà tí ẹ̀mí yẹn bá ń le sí nǹkan kan pé nǹkan yìí kì í ṣẹ̀sìn kì í ṣẹ̀sìn kò dáa kò dáa tó ṣe pé nǹkan yẹn sì dáa nínú òfin ọlọ́run ọba so ìpele kan nìyẹn so ìpele kan tún ni kó ṣe pé ẹ̀mí yẹn ó rọ̀ sí nǹkan àmọ́ kò tí lè ṣe é so ìpele kan tó nìyẹn so náà ni oríṣiríṣi àwọn èèyàn ẹlòmíì tí ẹ post àwọn kankan sí mi kéke tó gbọ́ yìí tí àfa kan náà tó sọ lérí ọ̀rọ̀ kúnlẹ̀ kéke tó gbọ́ tí àfa kan náà tó sọ nínú àwọn àfa tí wọ́n ń ṣe wá sí nílẹ̀ Yorùbá nínú àwọn àfa tó ń jẹ́ àwọn afóònù wá sí nílọrin yìí so pé rí n táwọn náà tó wí náà rèé o so gbogbo yẹn náà àfikún ni àmọ́ èyí tó ṣe kókó kọ́ra báwo ráwọn àfa yìí kí wọ́n sọ so wallahi kafana ma wajadna min al-adilla wal àwọn ẹ̀rí tó clear yìí wàláyà ó ti tó fún ẹni tó bá ṣe pé ẹ̀mí rẹ̀ bá ṣe tán láti tẹ̀sìn ọlọ́run ọba torí pé kí ni ń gbà míì ìrírí pé àwọn àfáà yẹn gan sọ ndí tó ń jẹ́ pé ìfẹ́ lè mú pé ǹjẹ́ àwọn àfáà yẹn ǹjẹ́ wọ́n ṣe é lẹ́nu kí mo ti ṣàlàyé eléyìí wípé àfáà ṣe òun kọ́ ni ọkàn wa kí mọ́ gbàgbé láti sálámà sí gbogbo àwọn aráalé akíra pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ní òní pẹ̀lú ògo ọlọ́run mo fẹ́ fi ọ̀rọ̀ nípa ìkíra ẹni títẹ̀ kúnkúnlẹ̀ dídọ̀bálẹ̀ tó mo fẹ́ fi rọ̀ ní òní yìí àmọ́ kí n tó parí rẹ̀ mo fẹ́ mú ọ̀rọ̀ kan wá inú ọ̀rọ̀ tó ṣe pé gbogbo aná ni mo fẹ́ kí a lọ lè wo inú àwọn tíra wa tá a dì sílé. Si àbí kó jẹ́ pé àwọn bàbá wa ni wọ́n ní àwọn tíra yẹn ń lé àbí tàbá tiẹ̀ wá ní ká lọ sí àwọn mọ́kítàbà káàkiri bóyá mọ́kítàbà lè kéwu ni àbí mọ́kítàbà tó jẹ́ mọ́kítàbà jámíà ni irú tíra albidaya wa nihaya ká lọ lè wò ẹni tó bá lè wò júzù ẹlẹ́kẹta tó sọ́fà eighty eight níbi títí ọ̀dọ̀ tèmi yóò albidaya wa nihaya bákan náà tó lè wò jámíà albayan fi ta'wil qur'an lil imam at-tabari wò júzù ẹlẹ́kẹwàá tó sọ́fà five so bákan náà musnad al-imam ahmed tí wọ́n bá wo juzu alákọ̀ọ́kọ́ tí wọ́n wo uh, four hundred and sixty one so àti adurul manthur fi tafsir al tí wọ́n bá wo juzu ẹlẹ́kẹta tí wọ́n wo sọfà uh, page three oh three gbogbo àwọn tíra tí mo kà yìí ó gbé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí wá kí ni ọ̀rọ̀ náà òun náà ni ẹ̀kọ́ ńláńlá tí ń bẹ nígbà tí anabi sallallahu alayhi wa sallam tó bẹ̀rẹ̀ dáwà rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣe wáàsí ní maka ìgbà ó ń bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn ó kọ́ àwọn ọ̀gọ̀rọ̀ náà àwọn sàhábà rẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọnú islam àwọn àkọ́kọ́ tó kọ́ wọnú islam bíi ibnu mas'ud sogburu àwọn àwọn ja'far abdullahi bin irfadọ uthman bin maz'un gbogbo àwọn ẹni yìí abu musa so ilẹ̀ ilẹ̀ abu gbogbo àwọn yìí àwọn ni wọ́n jẹ́ àwọn tí wọ́n gba ẹ̀kọ́ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam nígbà tí ìnira wa pọ̀ ní ìlú mẹ́kà anabi sallallahu alayhi wa sallam ó ní kí wọ́n lọ sí ìlú tí wọ́n pè ní alahabasha habasha yẹn ni ethiopia nísìn so bọ́rọ̀ yẹn ṣe wá gangan ibn Mas'ud ló gba ọ̀rọ̀ yìí wá radiyallahu anhu ó ní ba'athana rasulullahi sallallahu alayhi wa sallam ila ó ní anabi sallallahu alaihi wasallam ó gbé wa dìde bí ká lọ sọ́dọ̀ ẹni tó ń pè ní nàjàṣí ọba ni bí kí n wò pé ah ọba lùyìí ọba ọba kọ́ńtírì kankan wà wò pé ẹ̀yin o ẹ sá lọ bẹ̀ ẹ lọ lè bá ẹ lọ lè farapamọ́ síbẹ̀ wọ́n dà pé mi tiẹ̀ tó ń rọ̀ fún ẹ̀sìn gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ so bóyá kéta tiwa ò tí ì débẹ̀ torí kéta lé kéta ẹ̀sìn náà ni ẹni tí àwọn èèyàn bá ń gbé ogun ẹ̀sìn tì wàláhìlà àwọn zim kò wọn yọ lẹ́nu o kò wọn yọ lẹ́nu ntọ́kàn pàtàkì ni pé wọ́n náà wúra rẹ̀ sí lérí tí wọ́n ń gbógun tì ọ́ lé lérí yẹn sódodo látọ̀dọ̀ ọlọ́run látọ̀dọ̀ ànábì ni wàláì torí yóò burú yóò burú kéèyàn jìyà méjì papọ̀ láyé àtàkìyàmà kọjá pé àwọn èèyàn ń fara ní ọ láyé ó tún wá tún lè bá ń tí ọ̀dà lọ́dọ̀ ọlọ́run ọba wàláì yìí òun ni ó le jù sọ àwọn tó wá ṣe pé ìfara ní ayé yìí ìgbógun tì ìdọ́tẹ̀mọ́ ayé yìí tó wá ṣe pé ó bá mọ lérí ayé yìí nìkan tó ṣe pé òun jẹ́ ní ìyọ́nú lọ́dọ̀ ọlọ́run ọba fàbíyàwó ní ìmà wàmà hasanahu kùsìntọ́ dáa tó so àmọ́ kọ́ wá jẹ́ pé n tó ń ṣe gangan àwọn èèyàn tó ń sọ fọ́ pé ọ̀n takó takó súnà nàbì ah pé n bolo ti gbélé yìí dé àwọn tán jó súnà gangan pé n bolo ti gbélé yìí dé ah ọ̀yà kẹ́ni yóò ṣẹ̀kẹ́ ara rẹ̀ pé tó ń ni pé Ibn maso'ud ó lá nàbì sallallahu alaihi wasallam ó ná ó ní káwọn ó lọ sọ́dọ̀ ọba Abasha ẹni pé wọ́n nínú àwọn táwọn lọ yẹn fi hàn jaafar lára wa ń bẹ jaafar ń bẹ lára wa ẹni pé jaafar tó jẹ́ ọmọ abdulmutalib wa jaafar abdullah bin irfadọ wa uthman bin mazu'in wa abu musa wa atahu najashi ó láwọn adọ́dọ̀ najashi pẹ̀lú àwọn jama yìí àwọn 80 wọ́n gbéra láti maka náà lọ sí ìlú ethiopia ó tọ́ ó ní bá ń ṣe gbọ́ pa lọ fàbáàṣà quraish fàbáàṣà quraishun amr bin amru bùnà àásí nígbà yẹn kò tí ì gba islam àwọn ará mẹ́ka bá gbé dìde pé tọ̀họ́yá tètè gbé ẹsìn rẹ kó tètè lọ àti Imara bùnà walid bi hadiyatin wọ́n ní ẹ lọ́lẹ̀ wọ́n á kó ẹ̀bùn fún amru bùnà àásí wọ́n á ní kan lọ́lẹ̀ bá nàjáṣí ọba abáṣà ẹwu ẹwu ẹwu báwọn èèyàn bó ṣe máa ń ṣe wọ́n kó ẹ̀bùn walamma dakhala ala nàjáṣí gbà tí bùnà àásí àti Amara bin Walid tí wọ́n dé ọ̀dọ̀ Najashi sajada lahu àwọn méjì wọ́n tẹ́ kọ̀kọ̀rọ̀ fún wọn wó lulẹ̀ wọ́n kúnlẹ̀ wọ́n dọ̀bá wọ́n yíká wọ́n dọ̀bálẹ̀ ẹ tó pè pé wọ́n tó forí kanlẹ̀ torí ìtumọ̀ gbogbo ẹ̀ náà ló ní nínú sajada lahu summa ibtadara'u wọ́n wá súnmọ́ an yaminihi wọ́n wá dúlẹ́gbẹ́ ọ̀tún rẹ̀ wa an shimalihi àwọn nìkan náà tó dúlẹ́gbẹ́ òsì náà àwọn méjì summa qala àwọn méjì wá sọ pé pé inna nafaran min bani ammina aláwọn kan àwọn mọ̀lẹ́bí wa náà ni wọ́n mọ̀lẹ́bí kan náà ni wá nílùú kan náà lájọ gbé nazalu ardọka wọ́n ti kó nílùú wa o àmọ́ wọ́n ti wá bọ́ sílùú rẹ̀ báyìí wọ́n ti wọ̀lú rẹ̀ wá wa ragabu an wọ́n láwọn bá wa ṣe wọ́n láwọn bá wa ṣẹ̀sìn tiwa táwa ń ṣe má ẹ̀wù nǹkan wọ́n gbé àwọn èèyàn sá nítorí ẹ̀sìn wọn pé bọ́yá ìrọ̀rùn tó wà níbí ànábì ní kí wọ́n lọ bẹ̀ wọ́n sì tún rán àwọn èèyàn tẹ̀lé wọn kí ẹlòlè ẹlòlè ẹlòlè ẹtọ́ pa wọn lọ ṣùgbọ́n àwọn ṣe máa ń ṣe lónìí nù wọ́n lè fẹ́fẹ́ lómi níṣẹ́ òun ni ẹ tẹ̀lé lọ bí iṣẹ́ tẹ̀lé ẹ mọ́jì kan fún ẹlòlè ẹ lọ sọ fún wọ́n lè fẹ́ fún ní kinní kan ní ẹlòlè ẹlòlè bá wọ́n lè fẹ́ fún níyàwó ẹ mọ́jì kan fún níyàwó ẹ kinní kan ní kinní kan ní o so bẹ́ẹ̀ ni ó ti wà tipẹ́tipẹ́ bí ẹni tó wá fẹ́ dó ti ẹ̀sìn òdodo bí ṣe máa rí náà nìyẹn thumma ibtadara ẹni ìgbà tí wọ́n débẹ̀ wọ́n ni wa raghabu an millatina olóhùn bá wa ṣe mọ́ ni bí táyà náà máa ń sọ lónìí <clears throat> kí ó ní gbogbo táwọn bá bá ńlá wá sí ńlẹ̀ yìí ọ̀dá mọ́ ó ní táwọn sí ọ̀dá mọ́ kọ́dà lómi owó sùn yóò ní àníyàn ní ìmámù bí ọ̀wọ̀ bóyá ìmámù wá jẹ́ ẹni tó gbọ́ ẹ̀sìn yé débi pé kò kúnlẹ̀ fún yẹn mọ́ ó yẹ kẹ́ mọ̀ pé tí ń jẹ́ ìmáàmù kò nídìí ẹ̀ kò nídìí ẹ̀ kò nídìí ẹ̀ so òun ni pé gbogbo àwọn nǹkan yẹn tẹ́ntẹ́ mọ́ fi ń tírẹ̀tì yẹn ní báwọn ará Mọ́kà yẹn náà báwọn náà ṣe fẹ́ tírẹ̀tì àwọn tí wọ́n fẹ́ lọ́nu wọ́n ṣàfẹ́ fún wọn ní dọ́gùtù dùgùtù pé àrò ìkìlọ̀ fún fún ni ìgbà tí wọ́n قال fa aina hum ní ọba bá ṣàmbá ní àwọn ènìyàn dà níbo ni wọ́n wà so qala fi ardika àwọn ni wọ́n bẹ̀ ń lù rẹ̀ yìí lù rẹ̀ náà ni wọ́n wà so ìgbà tí wọ́n sọ bẹ́ẹ̀ fún fab'ath ilayhim wọ́n ni ọya wá lọ lè bá pè wọ́n wá fab'atha ilayhim ní ọba Najashi náà bá rán ní sọ pé ó dáhìrò lè kún wọn wá fa qala ibn Mas'ud nígbà táwọn fẹ́ máa lọ Jafar wa ni ana khatibukum al-yawm èmi ni màá sọ̀rọ̀ o ẹni pé ẹ fọ̀rọ̀ sí mi lẹ́nu ẹ wú ẹ̀kọ́ so èèyàn máa ń fọ̀rọ̀ sí ẹnìkan lẹ́nu ni tí èèyàn bá ń lọ bì kẹ́yìn kálukú yìí máa hó bí ẹyẹ ẹ̀gá tílé ọmọ sọ tílé ọmọ sọ nùnùnù tí èèyàn bá ti pọ̀ ẹ fọ̀rọ̀ sí ẹnìkan lẹ́nu kò sọ ó lè mi ni màá sọ̀rọ̀ fattabi'uhu èmi ni agbẹnusọ yín o ẹ̀yà tẹ̀lé mi lérí nǹkan tí n bá ń sọ ní o fasallama ẹ̀hùn kan bí ta fẹ́ lò kan sí ni Ja'far bá sálámà gbà tó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ walam yasjud kò tẹríba rárá kò tẹ kọkọrọ ẹwù nǹkan o la ilaha illallah faqalu ma laka la tasjud lil mulk làwọn èèyàn bá àwọn aráàlú bá ń bí pé akílódé tó sàpọ́nlé ọba wa ẹwù nǹkan o ọba nu àwọn ọba àgbáyé náà ni ṣé o tẹ́lẹ̀ mi ò dé tó wọn ni ẹ ẹ fẹ́ wọn ṣàì lójú sọ́ba ni ẹ wọn làṣẹ òṣà àgbàlagbà ni ní kankan ẹ̀wò náà mò ń sẹ́ni tí wọ́n kọ́kọ́ kóòtù gbogbo tí mẹ́nu ibi tó wà ibi tó wà ibi tó wà tó kálukú ó ti rí tó jẹ́ kí n kóòtù ẹ̀ so because a kàn máa ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tá a lò sí gbèsè ayé wa a nílò ẹlòmíì yóò kó tíra sílé bámú yóò kàn fi tolé lásán sùrù eléyìí kò bẹ́ẹ̀ n tún jẹ́ àǹfààní fún yẹn ní tí kéwú kéwú kéwú kéwú ló yẹ kó máa wọ́ yẹn káàkiri tó bá ń wọ́ gbogbo àwọn oníkéwú nítorí pé kéwú ní ń darí wọn wallahi azim bí àwùjọ ṣe rí kọ́ yìí ní gbogbo owó rí o bí àwọn àfa ṣe yà kọ́ lónìí kọ́ ni àfa ò rí o àmọ́ kéwú ọ̀ darí ọ̀pọ̀lọpọ̀ òǹkàlùkù ní ń darí kéwú ń darí kéwú ni ìgbà tó bá di kán bá bú èèyàn kan náà ni wọ́n á bẹ̀rẹ̀ ìjà àmọ́ tó bá di kán bá bú ẹ̀sìn ọlọ́run ọba tí wọ́n bú ànábì sallallahu alayhi wa sallam inna lillahi wa inna ilayhi raji'un ẹ̀rí pa àwọn yóò sì dákẹ́ àwọn gbà bá touch personality ẹnìkan láńlá kan lọ́dọ̀ wọn àwọn wàá dìde ṣé ẹ dákun sí ìfẹ́ ẹ̀sìn lápẹ́lẹ́ yìí náà àbí ìfẹ́ èèyàn sùkún kálukú wa náà ká máa chẹ́kì ara wa ká máa wúra wa wàláhì ọmọ ènìyàn rí pé à ń ṣe àbòsí tó lé fèrè ara wa a sì ń ṣe àbòsí tó lé fún ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run à ń ṣe àbòsí tó lé fún ẹni tí bá ń ṣàbòsí fẹ́ sìn ọlọ́run rí ara rẹ̀ níbò sí o òun ni pé ẹ wo in tí jáfàrú ṣe fasalama walam yasjud ọsálámà sọba yẹn ọkẹ̀ kí ni pé pẹ̀lẹ́ o ọlọ́run kó bùn yín o so walam yasjud kò tẹ̀ fún ọba abáṣà kò tẹríba fún kò forí kanlẹ̀ fún kò rùkú fún torí tuma méjèèjì náà ló kó sínú wọn bí wọn ni inna Allah àwọn ni àwọn ah, àmàlà wọn bí pé ah, ah kí ló dé tó tó bá wálé kọ́ọ̀lù ó wá sọ fún wọn pé inna la nasjudu illa lillah àwọn ètò fún yẹn ọlọ́run nìkan làá máa ń tẹ̀ kí làá máa ń tẹ̀ pọ́nlé ẹ̀wọ̀n kan o wọ́n ìgbà ogun tó wá fẹ́ fi pọ́nyàn lé fẹ́ fún yàn kò gbọ́dọ̀ sí títẹ̀ ń bẹ́ẹ̀ ọfẹ́ rẹ̀ rà fún kò gbọ́dọ̀ sí títẹ̀ ń ọ̀rọ̀ yẹn lè fọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ fún kí ju mi lọ àmọ́ kó wá jẹ́ pé títẹ̀ ní ọ̀wá tẹ̀lé ah. Ah, láti fi sàpọ́nlé láti fi kíyàn kò sí ti ń jẹ́ báwọn nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa o kò sí ti ń jẹ́ báwọn nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa. wọ́n á bi Jaafar pé kí ló dé ọ̀wá ni ah, inna Allah ba'atha ilayna rasulan wọ́n ní eh, ọlọ́wọ́n ọba lọ́rùn òjíṣẹ́ kan sí wa yẹn ni pé òjíṣẹ́ tó rántí wọn yẹn thumma amarana an la nasjuda li ahadin illa illa Allah wọ́n ní àgbọ́dọ̀ tẹ̀ fún ẹnìkankan illa Allah àfọlọ́hún nìkan àgbọ́dọ̀ rúkú fẹ́nìkankan àfọlọ́hún àgbọ́dọ̀ forí kanlẹ̀ fẹ́nìkankan àfọlọ́hún ẹlòmíì máa ń sọ pé sùjúdù sùjúdù sùjúdù pé sùjúdù ìbádà ó yàtọ̀ sí sùjúdù tẹ̀yíyà wípé lẹ́yìn náà sùjúdù tán bá ń wí gan tó bá yẹ pé sùjúdù tán bá ń wí àfi kí sùjúdù tó lè pé àfi kéèyàn ó fi oríkè méjèèje kanlẹ̀ umirina annas juda aláṣàbọ̀ àti àẹ̀rúmi wàlá hadisi sahih ni àmọ́ ó mọ̀ pé kò dìgbà tí méjèèjì bá kanlẹ̀ ń ṣàlàyé rẹ̀ fún ọ ní ìsìn tó bá nítọ̀ ọ̀dà ó méjèèjì kanlẹ̀ ó kún méjèèjì kanlẹ̀ ó gìgísẹ̀ méjèèjì kanlẹ̀ àbí fi kíyàn ó mú orí náà ó fi pé ń gbà ọrùn pé o tó a pé títí sùjúdù ìbádà ló bá fẹ́ ṣe kò tí ì pé àbí kó fi imú kanlẹ̀ sí i sẹ́ni tó bá forí kanlẹ̀ fún yàn ní ìsìn tí ò fi ní ti ń jẹ́ sùúrù ṣẹ̀ríà imú gbọ́dọ̀ wà ń bẹ̀ imú gbọ́dọ̀ wà ń bẹ̀ ẹnìkan ń forí kanlẹ̀ báwọn anábì sọ̀rọ̀ sọ́là mú rí pé kò fi imú kanlẹ̀ anábì ni síbò ṣe ń kírun rè <laughs> láyé tó bá kú lérí eléyìí kúrò ní báládà àwọn kan lọ́dọ̀ ọlọ́wọ́n ọba so tẹ́fì rí pé gbogbo àwọn tó ń sọ pé ó dìgbà tí méje bá pé wọn ò mọ nǹkan tó ń sọ o ẹni yẹn ò mọ tí ń sọ àbí kó jẹ́ pé àyín tí ń sọ kò yé dáadáa o béèyàn bá forí kanlẹ̀ sẹ́ẹ̀ tí imú rẹ̀ ọ̀bá lélẹ̀ o tí ìforíkanlẹ̀ ti ti ìbáàdà ti ṣẹ̀ríà o tí ìforíkanlẹ̀ rẹ̀ so omi ìpè káwa rẹ̀ nìkan nìsí kọ́ wá foríkanlẹ̀ kọ́ wá mọ́ fi múlélẹ̀ kọ́ wá ní ìyìn tí ìforíkanlẹ̀ fún ti hàn pé gbogbo yìí náà kò sẹ́ni tí ó gbàrú yẹn wọlé ẹ mọ̀jà fìlà káyà ara wa ṣeré máa òun ni pé Jaafar ẹwo ẹworú ipò tí wọ́n wà tí mo fẹ́ mú jáde bẹ̀rù ẹwo ipò tí àwọn Jaafar wà ipò àlejò ipò ẹni tó sá kúrò nílùú kan tó yẹ pé ó yẹ kó compromise ni ó yẹ kó ó yẹ kó fara kó fara gba gbogbo ìgbàkúgbà tán bá gbé sí lọ́wọ́ tán bá gbé tì àmọ́ tòun ti bẹ́ẹ̀ ni wọ́n dúpẹ́ ìní fara gba àní fara gba nǹkan tí kò bá òfin ọlọ́wọ́n ọba mu nítorí pa ajálejò ń lu yìí nítorí pa ajájòjì nítorí pa sáwá ẹ̀wọ̀n nǹkan ọba abáṣà ó sì rọra fi wọn kalẹ̀ bẹ́ẹ̀ kọ́dà ìtàn yẹn pọ̀ débi pé ọba abáṣà gan padà ní ọ̀yá ọ̀dà ẹ̀túnṣe wá sí fún mi kí ni bẹ́ẹ̀ lọ́wọ́ yín gan-an ẹ̀wò wọ́n wá ṣe wáàsí fún arúfọ bábáṣà sì ní pé òun gbà ẹ̀wọ̀n kan náà ló fà ẹ̀wò níjọ́ tí ó kú tó bábáṣà kú lànàbì fi ni pé ọyá ẹja kírun sí la ibi tí sọlátò gọ́ìbù ti bẹ̀rẹ̀ nu ẹni tó máa ń ṣe sọlátò gọ́ìbù fún òun náà lẹ́nu tó ṣe pé wọn ò bá rẹ́nìkankan kírun sí i la sòtúrọ̀ bábáṣà òun nìkan ló gbà nílùú Abáṣà yẹn kò sáwọn mùsùlùmí tí wọn kírun sí la lànàbí wa ni ẹjẹ ká kírun sí la àmọ́ kéèyàn kú nílùú mi kẹwàá ní ẹ̀yìn kí sọ̀látùl ghaib sí la ní Nàìjíríà ó kú Saudi àbó kú ní London táwọn kan ti kírun sí la níbẹ̀ kò nídìí so òun ni pé nǹkan tí a fẹ́ ṣe lálàyé fúnra wa òun náà ni ká lò lé ẹwu ẹwu ọ̀rọ̀ ìtàn yìí ẹwu ìtàn yìí tó ipò clear so kẹlòmíràn wa ni pé a fẹ́ lọ lè ṣe dáwà ẹ̀ a bá kinní kan lọ lé ọba ẹ̀ lẹ́yìn kinní kan no no no kò nídìí ẹni tí o bá ti lè gbà ọba tí o bá ti lè gbà pé kẹ́ẹ̀dú kẹ́ẹ̀dú kẹ́ẹ̀jọ kíra yín kò nídìí kọ́ńkálukọ́ fọwọ́ múlẹ̀ rẹ̀ lẹ́yìn náà wàláhì àdín gbogbo ẹni tó bá sì ń béèrè fún pé kẹ́mọ kúnlẹ̀ fún kẹ́mọ dọ̀bálẹ̀ fún ní tí ìṣẹ̀tọ́ rẹ̀ ní béèrè fún o ẹ̀wọ̀n tí wọ́n sọ pé lánàá sùúrù la àwọn òkín tẹ̀ fẹ́ nìkan kí ń wólẹ̀ fẹ́ nìkan káfí Allah so irúpò yìí náà lọ́yẹ ká jẹ́ ká yí gbogbo àwọn ọlọ́lá yìí gan kì í ṣe pé wọ́n ń wú ọlá wọn ìkúnlẹ̀ ò lékún ọlá ìdọ̀bálẹ̀ ò lékún ọlá wallahi ṣètọ́n lọ́kàn dìmọ́ bẹ́ẹ̀ ṣètọ́n ló dìmọ́ bẹ́ẹ̀ ìdákan tó gbá àwọn tí wọ́n ń ṣọlá nílùú òyìnbó ṣé ẹnìkan ti sọlá tó wọn ní nàìjíríà wáyé ni tó ń darí ayé ta ní kúnlẹ̀ fún ta ní dọ̀bálẹ̀ fún wọn ṣùgbọ́n mọ̀ jìká tanra wa jẹ mọ́ sọ́jíkà lọ́lẹ́mọ́ gbogbo olúkà kiri sí gbogbo àwọn tó ń jọlá tó ń ṣe gbogbo ẹ̀ sí ìkúnlẹ̀ ní ìkúnlẹ̀ ní í ṣe ni sòun náà ni pé tán bá gbọ́pẹ́ nìkan ní ẹ̀mọ́ kúnlẹ̀ wọn á dìde yéè ọ̀fẹ́ bọ́lá Ìlọrin jẹ́ ọ̀fẹ́ bọ́lá kìnìkan jẹ́ ọ̀fẹ́ bọ́lá kìnìkan jẹ́ ẹ̀kẹ́ torí kí ni ní tí o bá ti sínú òfin Ọlọ́run ọba yẹn òfin fi ń ṣọlá so kẹrin tó bá tẹ lóhùn ọ̀bọ̀lá ẹnìkan jẹ́ Ọlọ́run ọ̀bọ̀lá tiẹ̀ náà jẹ́ nítorí pé tó ní tó bá pé tó gbà lẹ́rù lẹ́mìínú tí mo fẹ́ bọ́lá alágbájá jẹ́ ni Ọlọ́run ni ogun ní jẹ́ nǹkan kan so òun ni pé clear ìpè tó lẹ́rìí ni ọ̀rọ̀ tí wọ́n fi parí ọ̀rọ̀ yìí òun náà ni pé àwọn kan máa ń tún mú ọ̀rọ̀ kan wá wọn ni ẹ innamal a'malu binniyat ẹ al-umuru bimaqasidiha wọ́n ní ẹ̀ tá a bá ń kúnlẹ̀ ìtànìyàn yàn bá ti léyàn ń bọ́ tànìyàn bá ti léyàn ń síyàn kọ́ra kí àwọn forí kanlẹ̀ tó bá ti gbà pé òun ṣe kankan fún kò ṣe kankan ẹ má jẹ́ ká máa ṣe kọ́ídà ẹ má jẹ́ ká máa sọ àwọn kọ́ídà lò àwọn àfáà tí wọ́n gbé àwọn kọ̀wáìdù fiqhiyya kalẹ̀ fún ògbé kalẹ̀ láti máa fi ṣe báṣubàṣu o tó bá ní al-umuru bi ha kọ́ìdà tó ṣe pé ó níbi tí wọ́n ti yọ jáde ni tẹ́ bá lọ lè tọ hadisi tí wọ́n ti yọ kọ́ìdà yìí yo koida yi jade innamal a'malu binniyat wa innama likulli imri'in ma nawa wa man kanat hijratuhu hijratuhu wa rasulihi fa hijratuhu ila Allah wa rasulihi wa man kanat hijratuhu lid-dunya yusibuha aw imra'atin yankihuha fa hijratuhu ila ma hajara ilayhi tẹ́ bá wò rí pé al-umuru bi maqasidi ọ̀rọ̀ tó bá jẹ́ ọ̀rọ̀ yìí tó ń jẹ́ pé èèyàn fi ń tẹ̀lé òfin ọlọ́run ọba ó kírun ó gbàwẹ̀ ó ṣe nọ́fìl ó ṣe sàárà so ó fẹ́ ṣe dáadáa gbogbo àwọn nǹkan yẹn ọlọ́run ó wo àníyàn wo fẹ́ fi ṣe ibẹ̀ ni àníyàn ló ti lè kó báyàn àníyàn lè kó báyàn níbi nǹkan yẹn àmọ́ kó jẹ́ pé náà lànà bí fi ni pé ẹni tó bá bá hijirọ́ tó ṣe hijirọ́ rẹ̀ pé iṣẹ́ rẹ̀ ni hijirọ́ anábìlẹ̀ tó bá ṣe ìjírọ́ tó kò ní mẹ́kà tó wá sí mẹ́dínà tó wá ṣe pé n fi ṣe lillah ó ṣe nítorí tọ́lọ́run wa rasul ó ṣe nítorí pé mo fi tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run pé òjíṣẹ́ ní kí n ṣe anábì ní ẹnìyàn yóò bá ládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àmì tó bá ṣe pé nítorí ayé bá ní ẹ̀wọ̀n kan ó mì pé iṣẹ́ rẹ̀ ibẹ̀ làníyàn máa ń wọ̀ àníyàn méjì máa ń wọ̀ ó lè jẹ́ nítorí ayé ó lè jẹ́ nítorí nǹkan míì ó lè jẹ́ nítorí tọ́lọ́run náà náà fi sọ kí yẹn check àníyàn yẹn lérí nǹkan tí yẹn máa ń ṣe so irú ẹ̀ náà ni yẹn fẹ́ ṣàlù aláàní sí bóyá ọkàn mú mi ọkàn fi sinwọ́ o sì fọnu o sì bọ́jú o sì parí o sì sinsẹ̀ àmọ́ ẹ̀mí rẹ̀ ọ̀sọ́pá àlùwàlá ló ń ṣe irú rẹ̀ láti sọ pé àlẹ́ umur bi maqasidiha ó lè lo àlùwàlá yẹn kó o fi kírun àmọ́ kéèyàn ọmọ ṣe ń tọ́lọ̀ ní ká má ṣe ọwá gbọ́ tí sọ́dọ̀ ní sí ọwá mú ọwá ní ẹ̀ ọlọ́ọ̀lọ́mà níyàn àwọn èlò alẹ́ òun rúbọ kọ̀ sídìí kò sáfà súnà kan kò sáfà ẹ̀sìn kan tó sọ̀rọ̀ eléyìí sukura táwọn ilé wo ẹ̀yìn tíra kan bẹ́ẹ̀ tán juhudu ulama alhanafiya fi raddi ala alquburiya tíra táwọn afẹ́sìn kọ́ ni so ngbà tán sọ̀rọ̀ ọ̀rọ̀ alẹ́ òun rúbọ kọ̀ sídìí wọ́n ní ọ̀rọ̀ yẹn àwọn tí wọ́n ń ṣe bọ́ gan tí wọ́n lọ lè ń bọ sàárè tó ń forí kalẹ̀ fún sàárè onímọ̀ sọ fún wọn pé àníyàn wa lọ́lọ́run owó so àníyàn kọ̀ ń tó bá ṣe lórí tẹ́ẹ̀rẹ́ náà ni àníyàn wà níbi àmọ́ tó wá ṣe pé iṣẹ́ tọ́lọ́wọ́n bọ̀ ọ̀fẹ́ ni àníyàn ò lè débi irú àwọn nǹkan yẹn ẹ wò mo ti mọ̀ pé bóyá màá rọra rí ọ̀rọ̀ yìí pín sọ́nà méjì lónìí ní ń bẹ̀rẹ̀ tọ́píkì míì tọ́píkì míì tí mo fẹ́ mú náà ni ọ̀rọ̀ nípa atabaruk atabaruk kí báwo ni a ṣe máa ń wá àlùbáríkà so ni mo fẹ́ mú so àmọ́ pẹ̀lú ọjọ́ tí mo rí pé ó sì kù fún mi yìí bóyá màá sí ojú òpó kí n fi gbé àwọn ìbéèrè ṣe rí mò ń sọ̀rọ̀ kan pé orí àsìkò tí wọ́n àsìkò tí wọ́n orí ohun afẹ́fẹ́ yìí ó kéré láti pé bóyá ká máa láàmú nákọ́ṣà ara wa ẹni tó bá ní ọ̀rọ̀ tó bá yẹ bá rí i pé bíi ìmùnákọ́ṣà ló bá fẹ́ jẹ́ pé ẹ̀rí mi rèé kíní kankan kan so màá náà mo fi ń ju fóònù mi kalẹ̀ mo fi máa ń fi nọ́mbà mi kalẹ̀ pé yóò bẹ́tà kó fi pè mí mo fi Ọlọ́run Ọba búra mo fi Ọlọ́run Ọba búra wàláì tó bá ní ẹ̀rí tó bá ní ẹ̀rí tó yẹ pé mi náà rí pé ah pé ọ̀ àmì mo fi ọba tó dá mi búra tí n bá wá repeat ẹ pé mo ti jumọ kí fún pé mo ti mo ti fi stand yẹn lẹ pé ah ẹnìkan ti sọ̀rọ̀ tó le fún mi o ọ̀rọ̀ yẹn ti o ti o ti o ti o ti o ti wíkì àwọn evidences mi o wàláì tí n bá gbà tí n bá gbà bẹ́ẹ̀ tí n bá sọ jáde mìíràn ọlọ́run ọba nù so òun náà ni pé tí mo fi ń sọ lẹ́yìn ni pé àwọn tó ń bá ní ìbéèrè sọ wọn ni kẹjí kí n dá lóhùn so lórí ètò yìí so eh, zero eight one zero eh, eighty five zero one three seven one so inshallah so èyí tí ẹ lè pè sínú zero eight one zero eighty five zero one three seven one so fún àwọn tí a bá fẹ́ pé bí idhnillahi ta'ala so tó bá tún di ní àwọn àsìkò tí ó bá tún ń bọ̀ ọ̀rọ̀ nípa àtàbárùkù tí mo sọ yẹn náà ni màá sọ. naam asalaamu alaykum. wa aleykum salaam. alhamdulilayi ẹ káàbọ̀. sulaiman n pè láti odò tán. naam ẹ káàbọ̀ ẹkú iṣẹ́ o. alhamdulilah. ọlọ́run gbẹlẹ sí fún. naam àmín jazakumullahu khairan. ẹ̀jẹ̀ ẹ dákun ẹ gbọ́ pé tí ìyá àti bàbá yẹn tí wọ́n bá sọ pé torí pé yóò kúnlẹ̀ fáwọn àwọn kọ́ yẹn lọ́mọ ẹ̀jọ́ mm. kí ni kí yẹn lè ṣe. naam jazakumullahu khairan ọlọ́run bá dúpẹ́ fún yín ìbéèrè ńláńlá ni ìbéèrè yìí ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó dẹ́ tí òbí mi ò ní pé máa kọ́ ọmọ mi kalẹ̀ lórí pé kí ni pé kò kúnlẹ̀ fún mi so ohun tó ń ṣẹlẹ̀ ni pé àkọ́kọ́ náà ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àwàdà ni ọ̀rọ̀ àwàdà ni ọmọ tí wọn bá fẹ́ kọ kalẹ̀ nínú Islam yóò jẹ́ pé látìgbà tí wọ́n ti wà nínú oyún rẹ̀ náà ló ti kọ kalẹ̀ òun náà ń pè ní al-li'an so ó sọ pé mi kọ́ mo ní ọmọ yìí ọmọ yìí dàgbà tán kí wọn ní pé yẹn kọ kalẹ̀ nínú Islam ó ti yé báwọn so àwọn òbí yẹn wọ́n ń ṣàwàdà wọ́n ń bínú ni so yẹn náà wà ní bá bínú ọmọ yẹn náà ní sọ pé ẹ kọ mí kalẹ̀ mí náà kọ yín bàbá à irọ́ o irọ́ o so ó tún máa ṣe dáadáa sí wọn ọmọ bá wọn fọṣọ wọn ọmọ bá wọn ọmọ bá wọn pọnmi ọmọ bá wọn ṣe dáadáa ogun tí wọn máa ń ṣe fún obìnrin dáadáa tí wọn nídìí yẹn máa ṣe fún wọn so kọ́ lọ́wọ́ yóò sì máa ṣàdúrà kọ́ lọ́wọ́ kí ó ṣe ẹ̀mí wọn rọ̀ kó jẹ́ múyàn náà dúró wallahu a'lam wa alaykum salaam tó lọ barakatuh. ẹ kú ètò. alhamdulilah. ọlọ́run bá a ṣe ayé lẹ́sàn. àmín jazakumullahu khairan. àwọn ní pé wà wá ní ìsìn abẹ́fẹ́ súnà àwọn ìyá wa bàbá ò sì gbà fún wa ní kí ni ń tá lè ṣe káwọn eh, ṣe rí eh, sunna nabi sallallahu táwọn bàbá wa àti náà táwọn náà gbọdọ̀ ṣe náà ni. so wọn mọ orí ńláńlá tó wà ń bẹ náà ló fi dàbẹ pé wọn rí pé bí aburú ni àti pé kí tó wá ṣe ìṣòro àwọn òbí yẹn ṣe ráwọn àfa burúkú tán pọ̀ láwùjọ yìí àwọn gangan tí wọn àwọn gangan ee eh, àwọn gangan àwọn gangan tó yẹ pé wọn fẹ́ sin Ọlọ́run ọba ṣe wọn fẹ́ máa fi kéwú jayé náà ni wọn fẹ́ fi kéwú sẹ̀sìn Ọlọ́run ọba àwọn gangan ni fìtínà àwọn gangan ni àwọn gangan ni ṣé wàá rí wàá da báwọn ṣé wàá rí ìgbà tó ti wàá rí báwọn ntí ń jẹ́ challenge gangan nìyẹn ìyẹn challenge náà àwa nídìí ká ṣe sùúrù kásìmọ́ bá ti wá lọ ká sí o ká mọ̀ because tó bá jọ wíńdà kìyàmọ̀ wallahi àwọn ìyá yìí wọ́n takò wá pé àwọn ọ̀rọ̀ o pé irọ́ irọ́ irọ́ èmi kọ́ mo ní ọmọ sí so kí wọ́n mọ̀ ṣe ni èyí ò mọ̀ sí dáadáa sí wọn ò sì ní ṣe tí wọ́n ní kíyàn ọmọ níta ní kíyàn ọmọ ṣe òyìn ní ṣe naam asalaamu alaykum. wa alaykum salaam. ẹ pé tó. alhamdulilah. ẹ dákun tó ọlọ́run ṣe wọ́n pé nípa ìtẹ́júba tẹ̀ sọ yìí nípa ìpínlẹ̀ tẹ̀ sọ yìí mo rò pé òun ni bí àwọn náà ṣe fún ìyá ìjọ kiri àná tí bá mú sòfin kárí. níta ni ah. <laughs> àwọn ọ̀rọ̀ tí wọ́n ń pààyàn lẹ́rìn lélẹ́yìí kò síbi tí ìyẹn wà nínú ìtàn ànábì Mùsá kò sí àdán parọ́ fún yín níṣẹ́ yóò ti yẹ ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ àfáàn ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ àfáàn ẹbí kò ẹni kò fi hàn yín yóò ti yẹ báwọn so ẹni káfáàn yóò fi hàn yín ṣe ti gbọ́ náà inshallah pẹ̀lú ògo ọlọ́run ọba tó bá di ní ọjọ́ mẹ́jọ so atabaruk náà ni màá bẹ̀rẹ̀ láti máa sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ̀yin tí a bá fẹ́ pè mí sí ẹ̀yìn ètò ẹ lè pè mí sí zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine abdulkata sàrùmí ni wọn kí wàá pé subhanakallahu wa hamdik ashadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayka wa alaykum wa rahmatulahi wa barakatuhu.